jẹ́wọ́ ó máa ní nǹkan tẹ́ ẹ mọ́ rò tẹ́ ẹ máa rò pọ̀ àbí nǹkan kan tó máa ṣẹlẹ̀ kẹ́tẹ̀ tó wò pé ẹ tẹ̀ fẹ́ bánú sọ ẹ jọ kí ló kí ló kí ló inspire bánú sọ. Um, the same inspiration ló ní èmi kò jẹ́ nǹkan tó ṣe pé tí fẹ́ kọ orin in as much as man try pé okay o bu apọ̀ tá à ń kọrin kí ni nǹkan tó lè tó lè tó lè jẹ́ kí n yàtọ̀ sí àwọn tó kù tàbí jọ ń kọrin kí ni nǹkan tó lè tó lè differentiate many times tó máa ń pe orúkọ àwọn àwọn mm, àwọn òṣèré tó ń kọrin tó máa sọ pé òkè àyìn bá báyìí nǹkan bá báyìí là mọ̀ fún ah, àyìn bá báyìí nǹkan bá báyìí là mọ̀ fún hmm. báyìí báyìí nǹkan báyìí báyìí là mọ̀ fún. èmi máa ń try as much ó jẹ́ pé òkè tó máa ń pe orúkọ j one, wọ́n pe j one, máa ń kọ àwọn orin ìlú tó mọ́gbọ́n dání tó máa ń inspire àwọn èèyàn ìlú so ti bá ń every time ti bá ń kọrin nǹkan tó máa ń wà at the back of my mind ni pé òkè o orin tó ń kọ yìí ṣé kìí ṣe pé èèyàn báyìí báyìí báyìí ló ń sound like àbí òun kọ bí èèyàn báyìí báyìí báyìí but tí bá mo máa make sure pé tí bá ń kọ wọn ní òkè ah jẹ́ wọn ló okay, jẹ́ wọn òkè nǹkan tá a mọ̀ fún nìyẹn torí pé àwọn orin ẹ̀ máa ń mọ́gbọ́n dání àwọn orin ẹ̀ máa ń inspire wa so kò ń ṣe pé bóyá àwọn ọ̀gbẹ́ni máa ń rò nìyẹn pé kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ kan ló kọ̀ tí ẹ ah, mọ̀ ló kọ̀ já àwọn kọ̀ọ̀kan kọ́ ṣàṣẹlẹ̀. àwọn ọ̀rọ̀ ẹ náà ni okay you know, as as a young man you máa ń make sure pé okay o máa ń ronú jinlẹ̀ o máa ń ronú o máa ń ronú I'm a very deep thinker by the way o máa ń try àti make sure pé okay yes o mo máa ń try kí n máa ronú fáwọn èèyàn okay okay o ah kí ni Mr. David máa lè kí ló ń go through at this point mm. you know and gbogbo wa gbogbo wa la mọ̀ pé òkè tàbá ń gbàdúrà nílé ó láwọn ọ̀rọ̀ kan tó ti gbé kòsí kòsí kòsí ó máa ń jáde even wọn nígbà tí sọ wa pé òkè ẹ fi ilé sínú àdúrà kan tó fi sínú àdúrà because gbogbo wa la mọ̀ pé yẹ so gbogbo wa la mọ̀ pé a ní ìdáláàánú and ó wà very very okay tá a bá ń gbàdúrà ká tó máa rántí àwọn aláàánú wa ìwélé hmm. tí ó tẹ̀ tí sànú fún wa ká tó máa fi sínú àdúrà bí pé o ah èèyàn báyìí báyìí báyìí o kò tí ì ṣe fún mi o bọ̀wọ̀ kó máa ṣe fún mi lọ́jọ́ kan òkè ọlọ́run ó bá mi fi bá mi fi ìfẹ́ mi sínú ọkàn ẹ̀ kó lè rántí mi kíkú dẹ̀ má pa wọ́n kíkú dẹ̀ má pa wọ́n kárùn dẹ̀ má hmm. ṣe wọ́n kí kankan má ṣe wọ́n hmm. mo máa ń sọ fáwọn èèyàn pé tó bá sọ pé o ní ọ̀rẹ́ tí ọ̀rẹ́ ò kì í fi ẹ́ sínú àdúrà o tí ní ọ̀rẹ́. Hmm. mi ò mọ̀ bóyá mo ń kọ́ ni bóyá mo ń make sense. it makes sense. gbogbo ala máa ń pè àwọn èèyàn pé àyàn ah, bàbá táyé ọ̀rẹ́ mi ni ah, tósìn ọ̀rẹ́ mi ni kẹ́hìndé ọ̀rẹ́ mi ni hmm. wálé ọ̀rẹ́ mi ni bọ̀ ọ̀rẹ́ tó ń pè èèyàn tó ń pè lọ́rẹ́ yìí ṣé ó fẹ́ ẹ fẹ́ rí ṣé hmm. ó máa ń fi ẹ ó lè fi ẹ ó lè kàn dídí lọ́yọ̀ kó ní ah, ọ̀rẹ́ mi yìí o tó ń wáṣẹ́ lọ yìí ọlọ́run ibi tó ń lọ yìí bá mi gbé aláàánú pàdé ẹ̀ hmm. hmm. so àwọn nǹkan àwọn nǹkan báyìí báyìí ló máa ń jẹ́ nǹkan tí mo máa fi mo máa ń rò tí mo bá dẹ̀ ń rò the first thing tó máa ń wá sí mind mi ni pé kí mi kàn lè máa ro àwọn nǹkan báyìí ó yẹ ká máa fi sínú orin so that àwọn èèyàn máa lè kọ́gbọ́n àwọn èèyàn máa lè mo máa lè inspire àwọn èèyàn mm. from there. wow wow wow wow inú ilé ìtẹ̀tù sọ igan mo tún ti mú nú ẹ̀ àbí mo kí là ń pe ra kí là ń pe ra wa lọ́rẹ̀ fún tó bá tẹ̀lé kúnlẹ̀ kan gbàdúrà ṣẹ́jú kan pé àwọn ọ̀rẹ́ mi àyìnkẹ́ o jẹ́ kó lo private jet o jẹ́ ká yí ẹ̀ dá o àbí o ti ẹ̀rọ èèyàn sí wow of course. o fọ́nì bákan but it's true that that's like nǹkan àwọn bí bó ṣe yẹ kí nǹkan tí ọ̀rẹ́ nǹkan tí ọ̀rẹ́ yẹ kó máa ṣe fún wa nìyẹn. tọrọ ẹ bá jọba lọ́rọ̀ ti dọ̀rẹ́ ọba nìyẹn bẹ́ẹ̀ ni ló bá wọn pé ó ṣe máa jọba. ọlẹ́ni tó bá lọ́rẹ́ ò ní jọba náà ni wọ́n ní pè lọ́rẹ́ ọba. bẹ́ẹ̀ ni hmm. òdodo bí ọ̀rọ̀ ni ah, ẹ wo ọ̀rọ̀ yẹn ni kí n mọ̀ pé àwọn ará létí rinlẹ̀ wọ́n ti mú <laughs> ìkan àbí méjì.